الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى وما مات في بئر أو معدن من غير فعل عهد فهو هدر afaan ṣàlàyé fún wa nípa àwọn nǹkan tí ọjọ́ ara yàn ká ṣe tẹ̀mí bá tọwọ́ ẹnìkan bọ́ àbẹ́nìkan tí ẹ̀sìn ẹnìkan léṣe sí ẹ̀sìn ká ṣe dọ́gba lẹ́sìn Islam kò sáàyè nínú rẹ̀ fábòsí rárá oníkálukú ni ó gba ìtọ́ rẹ̀ islam ò ní gbà ẹnìkan yẹn nìkan jẹ kó tún wàá máa sánpa ta ni ó mú mi ìdí ni ìjọba ìjọba láwùjọ islam ìfàyàbalẹ̀ tó pé máa bẹ́ẹ̀ àwọn èèyàn sì sẹ̀mí pákáleke láwùjọ islam. téèyàn bá jẹ́ pé èèyàn ń ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń gbẹ́ kùsà àbí èèyàn ń ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń wa gold ẹ̀wá ń bẹ lẹ́nu pé ń ṣiṣẹ́ wíwa kùsà àbí gold yìí ní ilẹ̀ bá ya lọ́ba ya bo àwọn ẹni tí ń bẹ lábẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sẹ́ máa gbọ́ láti gbà kan dé gbà kan tí wọ́n ń wa gold báyìí ní South Africa àbí ní Zimbabwe àbí wọ́n ń wa gold ní China ní Chile tí wọ́n máa sọ fún yín pé ilẹ̀ ya bò wọ́n ìwọ́n ń wa gold nínú ilẹ̀ àbí kùsà irú ètò wọn máa wà ní Jos ilẹ̀ wa ya bò yín abẹ́ǹtẹ̀ ń gbẹ́ kànga ni ibi tẹ́ǹtì ń gbẹ́ kànga lọ nílẹ̀ bá ya bò yín mọ́lẹ̀ àwọn ẹni tí wọ́n á ṣiṣẹ́ tilẹ̀ ya bò yín wọ́n bá kú sínú lẹ̀ sẹ́ni tó bẹ̀ wọ́n ń ṣe bá ń gbẹ́ kùsà ẹni tó bẹ̀ wọ́n ń ṣe bá ń wá gold ṣé àwọn láàmú ni àbí àwọn kú ẹnìkan tí ó sanwó ẹ̀mí wọn ò sí ẹni tí ó sanwó ẹ̀mí wọn ò sí o lópin ìgbà tó bá ṣe pé kìí ṣẹnìkan ńlọ ya ilẹ̀ bò wọ́n mọ́lẹ̀ ọlọ́nkádàra pé kílẹ̀ ọ̀ya bò wọ́n mọ́lẹ̀ ni àwọn bá bẹ́ẹ̀ lọ ẹni tó gba àwọn ṣiṣẹ́ kùsà ẹni tó gba àwọn ṣiṣẹ́ bá ń wa gold ẹni tó bẹ ní ṣe bá ń gbé kànga kò ní san kọ́bọ̀ fẹ́ nìkan o nítorí pé kò sẹ́nìkan tó ṣe sábà bíi kílẹ̀ ọ̀yà bò wọ́n mọ́lẹ̀ o torí náà kò sẹ́nìkan tí ó sanwó ẹ̀mí wọn ọlọ́run ọba ẹlẹ́dàá wa olómukọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àwa ní kankan tá a pè kẹ́nìkan san àfi ká ṣàdúrà fún wọn tó bá jẹ́ mùsùlùmí kíkọ́ lọ́wọ́ kẹ́ wọn kọ́ gẹ̀ wọn kó forí jì wọn. ẹ̀yin sì ti mọ̀ wípé lọ́pọ̀lọpọ̀ ọgbà míì lọ́pọ̀lọpọ̀ ọgbà míì tí ilẹ̀ bá yabọ̀ àwọn èèyàn báwọn ẹni tí ó lè débi tí ilẹ̀ yabọ̀ wọn máa wọn ó lè má sí tí wọ́n jẹ́ pé ibi tí ilẹ̀ ti ya bò wọ́n o láéláé ẹnìkan ò tún lọ wa gold wa kùsà kan bẹ̀ mọ́ èyí ti di àpàtì inú láéláé ajá sí pé sàárè tiwọn nù pẹ̀lú rẹ̀ máa ń ṣẹlẹ̀ púpọ̀ torí wọ́n lè sọ fún yín pé ibi tí wọ́n wà sókè ilẹ̀ ó tó kìlómítà méjì lábẹ́ ilẹ̀ gbàtílẹ̀ yẹn wá ya bò wọ́n ọ̀nà dípin rànà dẹ́pi débi wípé ọ̀ya àwọn òkúta ńláńlá náà tún rí bọ́lá tókè wọ́n di gbogbo ọ̀nà èrò eléyìí àfi ká ṣàdúrà pé ẹnjọ́ jẹ́ mùsùlùmí nínú wa kọ́lọ̀ wọn forí jìn wa o. gẹ́gẹ́ bá nàbí Muhammad sallallahu alayhi wa sallam olóòtú sọ fún wa nínú hadith pé tí èèyàn bá bá báyìí lọ kò sẹ́ni kankan tí ó sanwó ẹ̀mí irú wọn o torí hadithi tó ní al-ajma'u jubbaru àbí jubbaru wal-bi'ru jubbaru wal-ma'danu jubbaru. eléyìí túmọ̀ sí pé tí ẹranko kan tó jẹ́ aláìníláàkáì tó bá ṣe kú pààyàn àgbo bàbá alágbájá ọlọ́kàn ọ̀pá kìí sì ṣe bàbá alágbájá lọ dẹ àgbo rẹ̀ sí ọ pé kọ́bọ̀ nǹkan ọ̀pá màálù rẹ̀ ńlọ́kàn ọ̀pá èyí sọ̀n ló túlẹ̀ sí ọ pé kọ́bọ̀ nǹkan ọ̀pá ewúrẹ́ rẹ̀ ló tiẹ̀ gún ọ́ wò pa èyí sì sọ̀n dẹ́ sí ọ ilẹ̀ máa ń tẹ́jọ́ púpọ̀ tóbi di pé à ń kan rẹ ní pàǹgùn rẹ ní wò pa lábẹ́ òfin ṣẹ̀ríà ànábì ní jubọ́ọ̀rù ẹ̀mí yẹn ọlọ́nu o kò sẹ́ni tí ó sanwó rẹ o ọlọ́ àlọ́gbé ni kò sẹ́ni tí ó sanwó ẹ̀ torí ẹ̀ kọ́ má tanra rẹ jẹ àsìkò tó rí i pé àgbo yẹn ó ti ya mọ́kàn òun tún lọ́ọ́ dún wájú ẹ̀ òun gbórí sí pé ọyá yá kanra wa lágbo tó bá kàn ọ́ tó o bá bẹ́ẹ̀ tó o bá bẹ́ẹ̀ lọ ọlọ́run forí jìn ọ́ ní tó o bá jẹ́ mùsùlùmí ẹ ẹ wàá wo ní tágbó yín ṣe ẹ ó sì pààyàn èmi máa dẹ́ sí i ẹtí sèmi mọ dẹ́sí anábì ní wọn ní sakọ́bọ̀ tí ẹ bọ́ ọ̀nù eléyìí jẹ́ bákan náà wal bi'ru jubaru Kanga, abẹ̀yẹn kànga gbẹ́ ibi tó ti ń gbẹ́ kànga lọ nílẹ̀ ya bò mẹ́lẹ̀ lọ́ba bá bẹ́ẹ̀ kú eléyìí ń kú gbénu kò sẹ́ni tí wọ́n sanwó ẹ̀mí rẹ̀ ọ àlè jẹ́ pé ẹni tó bẹ̀ ń kànga gbẹ́ náà ló tún á mú àké ló mú dígà ní tún sálẹ̀ pé òun fẹ́ yalẹ̀ wọ́ olókùnrin àti ìbá ti sùn ló ṣe ẹ̀mí tiẹ̀ lọ gbénu ọlọ́wọ́ forí jìn ọ́ bá jẹ́ mùsùlùmí wàlmàdánù jùbọ́nrù bẹ́ẹ̀ náà ni ilẹ̀ tẹ́ ń gbẹ́ tẹ́ ń ti wá gold àbí tẹ́ ń ti wá kùsà tọ́lọ́mbà ní kí lè ọ̀ya bòyín mẹ́lẹ̀ tẹ́ bá bá bẹ́ẹ̀ kú tí èsè yẹn kan lọ́ọ̀ya lẹ̀ bòyín lọ́ọ́ fi katapila ló fi kó gbogbo ẹ̀ ló kó dàlẹ́yìn lórí tí ọ̀jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin lọ kò sí kankan tẹ́nìkan sanfẹ́ nìkan ọlọ́wọ́ forí jìn ìjọba jẹ́ mùsùlùmí. eléyìí otu túmọ̀ sí pé tọ́ ọ bá gbẹ́ kànga kalẹ̀ sójú ọ̀nà táwọn èèyàn máa gbà Kanga tó wá gbẹ́ kalẹ̀ yẹn ọ wá sí kànga yẹn lọ́nà tó ṣe pọ̀ dọ́gba ọba dọ́gba wọn kókó kò sí lọ́nà tó ṣe pé téèyàn bá ń bọ̀ kàtí ẹ̀ pa ni yọ

pàápàá jùlọ tó bá jẹ́ pé kò sáàmì kankan téèyàn fi dá mọ̀ pé kànga ń bẹ wájú ẹnìkan wọn rọọlù ọwọ́ akó síbẹ̀ tọ wọ́n sọ pé o ṣèṣì paani o lánìyàn pọ ọmọ fi pààyàn òṣùgbọ́n àwọn èèyàn ń bọ́ bẹ̀ wọ́n ń kú ìwọ náà ló sì ṣe kókó sí gẹ́gẹ́ bí kànga ti ṣe wà láwọn agbọn ibìkan ní Kogi State. àwọn kan gbẹ́ kànga lẹ̀ ni àbí òye wa àwọn sì kílẹ̀ táwọn ẹ̀yà àbí kìnnì kan wọ́n tanra wọn jẹ so wọn gbẹ́ kànga lẹ̀ yóò tún wọ́n á fẹ̀ bàjẹ́ ó lè tóru kòkò kan àbọ̀ tí Wọn á bì wọ́n máa bọ̀ kó sì rọ́ kànga mi tó kànga tó jìn bàjẹ́ ní ẹ bá bọ́ bẹ́ẹ̀ tó bá bẹ́ẹ̀ kú bàbá ń kànga dáràn. ẹ̀ ó ti yí àwọn èèyàn tiwa irú àwọn àlìjánu èèyàn ti yín o tó yẹ pé kànga á máa bálẹ̀ dọ́gba ni àwọn ké bí wọn ti kó kòkò sí kànga gan wọn á máa gbèdè rí wọn á máa gbèdè rí sí tí wọn jẹ bí ìlàrin dóró àbí goro tí wọn gbé sí lórí tí ó fi jẹ́ pé èèyàn ọmọ ìpè kànga lélẹ́yìí tẹ̀ wá sí bẹ́ẹ̀ ẹnìkan á já bẹ́ẹ̀ so wọ́n lè pé wọn náà ṣe yájú dáadáa gbàgbọ́ yájú dáadáa èèyàn rí pé kanga ni so eléyìí ó lè jẹ́ pé ọlọ́sàn gbogbo díyà o ó lè jẹ́ pé náà wọ́n sọ pé bẹ́ẹ̀ so wọ́n sọ pé àtòhun àtiwọ́tọ́ gbé tó sàmì sílẹ̀ jọ dáràn wọ́n wàá wò bó tiẹ̀ tó wọn wá ní ìdajì lọ́dá ajẹ́ pé ìdajì díyà ni wọ́n sàn ilé ìjẹ́bù sì jẹ́ mẹ́ torí ẹ̀ gbogbo tó bá lè ṣèyàn lè ṣe má gbé sọ́nà o ọlọ́mọdé ajẹ́ pa apààyàn o torí pé àwọn kan tá a kà kún lọ́pọ̀lọpọ̀ gbà èèyàn míì lè jó ń wọ́n yẹ pé wọ́n máa kìlọ̀ fún kò ní gbọ́ bí o sì lọ rọ́ọ̀lù nù ẹ̀sìn mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ gbà kànga tá à ń gbẹ lọ tá à ti gbẹ tán àṣà lè kókó kò sí ilẹ̀ sì ti jìn kọjá àbí kíáfù kàkà ti jìn kọjá kòkò mẹ́wàá àti ìkan mi àbí kẹ́ ẹ máa bẹ́ẹ̀ ṣe kó nǹkan di dáadáa tẹ́ kó nǹkan di ẹnu rẹ̀ dáadáa tẹ́ dàbò lórí tẹ́ sì sàmì sí pé kàkà ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ń sọ́ra o ẹnu káwọn ọmọdé kéékèèké ń gbà mí àwọn ọmọ sọ́ra kọ́dà gẹ́gẹ́ bí wọ́n máa dèm làwọn fẹ́ máa lọ bàbá bá wa kó nuru kàga bẹ́ẹ̀ ẹ̀ pé ó súnmọ́ kọ́yẹ́ kó rẹ̀ wọ́n rí jáde àgbàlagbà bá kó nu kàga tó yẹ mẹ́wàá tẹ́ nǹkan kan ọ̀dà dúró àfilẹ̀ ọ̀nà àtàrí máa nǹkan kan bẹ̀ òun náà lè ba àlọ́ kátó akọ ọmọ kékeré torí rẹ̀ àgbọ̀dọ̀ wa careless kọ́lọ̀ wọn bọ́ dákun kọ́ sànù wa. وتنجم الدية على العاقلة في ثلاث سنين gbogbo owó ẹ̀mí tí wọ́n sọ fún yín pé àwọn fámìlì mọ̀lẹ́bí ìdílé ìbátan ẹni tó dáràn ní ọ̀sán wọ́n ó pín fún wọn pé wọ́n san láàrin ọdún mẹ́ta ni ọgọ́rùn-ún ràkúnmí àrin ọdún mẹ́ta ni wọ́n fi san sẹ̀mọ̀kẹ́mẹ́ náà kò sí ìkónira báni kò sí ìkónira báni torí ìgbà tí wọ́n sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní kíákíá náà lẹ́sàn sòkòsíkò nira bá ní ṣùgbọ́n eléyìí ó ní í ṣe ó ní í ṣe pẹ̀lú wípé ọ̀ràn tí ẹni tó dáràn dá tí mọ̀lẹ́bí fi ń bá a gbé ọ̀ràn tó ṣèèṣì dání èsì ọ̀ràn tó máa ma dà lórí tó wá pé tó máa ma dání àti sọ́kó náà ní ọ̀sán kan ara rẹ̀ oní ọ̀sán kan ara rẹ̀ wathuluthuha fi sana tó bá jẹ́ pé ọ̀ràn tí wọ́n dá yẹn ìtanràn rẹ̀ ìdákanu mẹ́ta díyà ni kìí sọdún mẹ́ta náà látún sọ pé káwọn àbátan san o ọdún kan wọn fi san yìí tó bá jẹ́ díyà tó pé pérépéré eléyìí lọ́dún mẹ́ta tó bá jẹ́ ìdákanu mẹ́ta díyà. a jẹ́ pé wọ́n san lọ́dún kan ìyẹn ràkúnmí mẹ́tàlélọ́gbọ̀n àti dákanu mẹ́ta ràkúnmí kan tó bá yẹ pé iye díyà tí wọ́n sanu ọdún kan ó fi sẹ́lẹ̀ wọ́n ní sùhà fi sẹ́nẹ́tẹ́yìn díyà tó san ìdajì ni eléyìí ọdún méjì wọn ò fẹ́ kọjú ọdún kan àbọ̀. wọ́n sọ àbọ̀dọ́dún kan àbí ẹ̀yẹ wa ìgbà tó jẹ́ pé títí dí ọdún mẹ́ta àwọn pé ìdajì ẹ̀kọ́ jẹ́ ọdún kan àbọ̀ ìyẹn ni kí wọ́n tún fi fẹ́vọ̀ ẹni tó dáràn wọ́n tún fi fẹ́vọ̀ ẹni tó dáràn wọ́n fi fẹ́vọ̀ àwọn èèyàn rẹ̀ pọ́dún méjì wọ́n dé ẹ̀tọ́ mawruthatun ala al-fara'id wọ́n ní díyà tẹ́rí yẹn wọ́n á máa jogún rẹ̀ ni o kò bá jẹ́ pé ọmọ ọmọ pààyàn àbọ̀ ọmọ ọmọ ṣèyàn léṣe ọba bá bẹ́ẹ̀ kú bàbá ṣiṣẹ́ ló fi pààyàn bàbá ṣiṣẹ́ ló fi ṣe léṣe ọba bẹ́ẹ̀ kú wọ́n á san díyà yẹn báwo ni wọ́n ti ṣe ṣe á pín díyà fáwọn ẹni tí ó jogún ẹni tí wọ́n pa yẹn gẹ́gẹ́ bá a ti ṣe máa ń pín ogún nínú ṣẹ̀ríà ẹ̀sìn Islam gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ẹni tí ó jogún rẹ̀ wọ́n gbà wọ́n gbà nínú díyà yẹn ló di wọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ láti gbà nínú dúkìá rẹ̀ tí èsè díyà bá ti ṣe pín díyà nìyẹn. ṣùgbọ́n o ẹni tó á jẹ́ pé òun gan gan gan gan òun náà lẹni tó ṣekú pa ẹni tó kú àmọ́ lọ́nà àṣìṣe olóhùn fẹ́ pa bàbá òun olóhùn fẹ́ pa bàbá òun ṣùgbọ́n oògùn tó fún bàbá rẹ̀ mu kóró kan wọ́n ní kó fún bàbá ó wá ṣèṣì fún bàbá ní kóró méjì bàbá bá gbẹ̀mí mi. mi nígbà tí wọ́n pọ́n fún un ó sá lòun ṣèṣì ni wàhálà òun ọ̀ma mà òun àpá bàbá òun nígbà tí èsì pé orí òun dàrú ọ̀dà á sọ pé òun lọ pa bàbá ṣùgbọ́n gbọ̀nà àṣìṣe sẹ́yìn ló ṣe sábàbí tí wọ́n fi san díyà àwọn mọ̀lẹ́bí ọ̀sán díyà bàbá yẹn so náà yóò jẹ nínú díyà yẹn gbójú kónkó kónkó rẹ̀ lára o èyí jẹ́ sábàbí fún kí díyà ọjẹ́ sísan kó tún á lẹ́tọ̀ọ́ sáti jẹ nǹkan kan nínú ogún díyà rẹ̀ yọ jogún míì yọ jẹ nínú ogún míì tó dúkìá bàbá yẹn yàtọ̀ sí díyà tó yẹ kó sábàbí rẹ̀ àbí òye wa eléyìí ọ̀wọ́ abẹ́ hadithi pé laysa lil qatili shay' pé ẹni tó ṣekú pààyàn kò ní nǹkan kan tí ó jogún nínú dúkìá ẹni tó ṣekú pa ìyẹn tó bá jẹ́ kó ṣèèṣì pa ni yóò jogún rẹ̀ yóò jogún dúkìá rẹ̀ míì tó yàtọ̀ sí àdìyà. لأنه لا يكون سببا في دفع الدية wa yastafidu minha àwọn olùmọ́ni kò ní jẹ́ pọ̀ ní sábàbí tí wọ́n fi san díyà kó tí wọ́n á jẹ́ pọ̀ náà tún sáǹfààní kan bẹ́ẹ̀ abẹ́dẹ̀ àmọ́wò rẹ̀ yókù yọ jẹ́ ń bẹ̀ torí pé kìí ṣe pọ́ máa máa ṣekú pa ẹni tó kú yẹn tán. So, وفي جنين الحرة ọmọ tí ń bẹ nínú obìnrin tó lóyún rẹ̀ sínú obìnrin yìí sì jẹ́ mùsùlùmí abájábá kàtàbíyà yahudiya tàbí nasaraniya oyún tóbìnrin yìí sì ní sínú mùsùlùmí ló ní fún ọmọlúwàbí àbí mùsùlùmí ló ní fún tó jẹ́rú kódà kó sọ máa zina tó tí oyún yìí ọba wà ní bá ṣe ẹran àbí kó tiẹ̀ tó di bá sí ẹran ó wà lẹ́jẹ̀ dídì àbó ti kó lẹ́jẹ̀ dídì ó di bá sí ẹran. sí ọmọ yìí báyìí tóyún yìí bá fi lè jábọ́ láàárọ̀ obìnrin yìí báyọ̀ lọ́lọ́ sẹ́yìn ni àbí ọlọgbà ń pa gẹ́gẹ́ bí àwọn àkà tí wọ́n lè ba oyún ẹ̀jẹ̀ ọkàn kópa fún kùnì lọ́mọ bá jábọ̀ ìyá ọ̀wá kú ọmọ ló kú. kèése lulu ni wọ́n lù àbí lulu ni wọ́n lù ìpá ni wọ́n gba ẹ̀sẹ̀ ni wọ́n gba. Ẹ̀sẹ̀, ìgbò ìgbò ìgbò ni wọ́n kàn níkùn àbí tọ́jọ bẹ́ẹ̀ yẹn wáyà lómii tó yàtọ̀ sí lọ́gbà bẹ́ẹ̀ ló lu bẹ́ẹ̀ àbọ̀ nǹkan ló ṣe ra rẹ̀ bẹ́ẹ̀ kẹ́bí àwọn ọlọ́dẹ orí pé oyún yìí wọ́n dànù náà ni ní máa ń kó ẹsẹ̀ bora rẹ̀ ń kún àbí ìtọ́lọ́ lóògùn tó lọ́wọ́ ṣe abortion àbí dókítà tó fún wọn lóògùn tí wọ́n fi ṣe abortion gẹ́gẹ́ bí àwọn hospital àwọn ọ̀daràn yẹn tí wọ́n máa bá wọn sẹ́yìn bí ẹnìkan ti ń béèrè ọ̀rọ̀ yìí náà ni ń béèrè jọ ẹ̀kẹ́jọ bọ́dà wọn iṣẹ́ tó máa ń ṣe òní kó máa ń bá wọn sẹ́yìn ọ̀daràn nìyẹn ẹ gbọ́ràn tó dá lálẹ́ yìí àwọn sọ fún pé ọ̀ràn tó dáa tí ó fi tàn ní ẹ̀sà kò mọyé èèyàn tó bá sẹ́yìn ọgbọ́dọ̀ ni yóò ní rẹ́kọ̀dì lórí gbogbo èèyàn kọ̀ọ̀kan gòròtò abidin yóò san ẹrú yóò san ẹrúkùnrin yóò san ní díyà lórí ọmọ kọ̀ọ̀kan tó pa ọ̀daràn. aw walida ẹrúkùnrin àbẹ́rúbìnrin lọ́sàn-án lórí ọmọ tó pa ọ́ ọ̀rà gèdè tọ́jà ẹrú tọ́jà ẹ̀sán ok tó wá kóbìnrin fúnra ara rẹ̀ lọ́wọ́ lọ́ọ́ lo gbogbo ẹ̀ tó ń lo pọ̀ mọ́ra wọn tó sẹ́yìn yẹn kọ́ tó bá san ta ni ọgbà ọmọ làwọn tí ó jogún rẹ̀ yàtọ̀ sí ìyá yẹn náà tó lè láwọn ọmọ ìyá tí ìyá yẹn ti bí tẹ́lẹ̀ ó sì lè ní bàbá tó pé náà ni bàbá tí wọ́n lóyún yẹn fún àwọn eléyàn ní òjògùn nǹkan tí ìyá ẹ̀ bá ra wà láti fi dì í. wọ́n ní kótójó yọ kójó yọ àwọn tí ó fi tàràn yẹ ẹrúkùnrin àbẹ́rúbìnrin àfẹ́kọ́ jẹ́ òyìnbó <laughs> ẹrú òyìnbó ẹ̀wọ̀n kó wàá gbà ọmọ wa kà ní. tá a bá wá wó òyìnbó títí tá a rí ẹnìkan ẹ̀yìnbó ẹrú ẹnìkìnnì tá a bá ra wọn mú tá a ra wọn kó lójú ogun jihad ẹ̀wọ̀n kan dẹrú nù sá. tọ́ wọ́n ní tá a bá wá rí kò burú ká múnú dúdú náà sọ <laughs> nítorí pé òun náà kí ló ṣe ọ̀pọ̀ ọmọ polówó. Hmm, bàbá sẹ́yìn sẹ́yìn lọ gbọ́ o sínú islam wọn ti wá wọn sọ pé ẹjọ́ islam ò tolerate abortion ẹjọ́ ẹjọ́ bá wò pé kí ni abortion kí ni kí ni wọ́n fi ṣe àlọ́ daràn ni ọ̀ ń pààyàn wá tún islam tó bá jẹ́ pé ààrẹ rú ààrẹ rú bó láti àṣe ààrẹ rú àrí dúdú gan bọ́sibọ́sí funfun ààrí wọn sẹ́wọ̀n pé nínú history ẹ̀sìn Islam àwọn kan wà tí wọ́n ń pè ní mamalik àwọn mamalik yẹn àwọn ẹrú ni tí gbogbo wọn jẹ́ funfun àwọn ẹrú ni tí wọ́n jẹ́ funfun so ìgbà tí àwọn ẹrú yìí tán pọ̀ tán pọ̀ tán pọ̀ tán pọ̀ àwọn náà di àwọn náà di giwọ́rọ́kọ tí dáná láàmú fún Islamic nation ó di kó agbára ọ̀ka wọn mọ́ àwọn náà bá di kó ń dàjọba wó àwọn náà bá fọ́ọ̀mù ìjọba ìjọba wọn là ń pè ní dawlatul mamalik ibi tí wọ́n pọ̀ dé torí ẹ̀ kìí ṣe nǹkan tí ò sí ní àfáà bí àwọn àwọn turkiya àwọn agbọn tó wà lágbọn olókè turkiya gbogbo orú àwọn eléyẹn tó tó bá ń jẹ́ kó ààrẹ rú wọ́n ní iye tí ọ̀sán lówó tàbá rẹ rú òun náà ní khamsina dinara àádọ́ta tó bá yẹn kó owó ni ọjọ́jú àbí ọjọ́jú. ọjọjú pípọ̀ èlò wọn ni kò lónìí tó fi yọzaka. sí yọ zaka náà dínàrà ogún náà lọ́pọ̀lọpọ̀ tí nídò ní táàtì táàtì fi yọ wọn á nírú rẹ̀ méjì àbọ̀ ńlọsàn eléyìí jẹ́ nisfu ushri díyàtà àbí nisfu al-ushr ọjọ́ one over twenty one over twenty owó ẹ̀mí bàbá rẹ̀ tẹ́ àgbówó ẹ̀mí bàbá tó bá jọ ọmọlúwàbí ní one thousand dinar ajẹ́ pé fifty dinar ọjọ́ one over twenty. ìlówó tó san tó bá pé kò sẹ́rù tó san torí ẹ gbogbo àti sàbọ̀ṣọ̀ yẹn sẹ́mi kí wọ́n gbà àbí òye wa wọ́n gbà bàjẹ́ ni owó yẹn ti lé ní ó ti lé ní two million naira. a nǹkan kì í bẹ̀ ó túmọ̀ sí pé wàá gbà so eléyìí nù. No àti wọn náà tó ń lọ sẹ́yìn tó lóò nídìí ẹ̀ ọkọ àtìyàwó kí la rí sí ẹjẹ́ àṣẹ gbogbo ìdaràn sẹ́kìnnì. ẹ sì máa ń pé fifty yẹn ọjọ́ wọn over ten díyà yà torí pé ìdajì díyà ọkùnrin ni díyà obìnrin. tọ́ wọ́n sọ pé iye dínà iye dirham yìí náà ló mú aṣọ fún ètò ọ̀dọ́gba ni pé gold gold lọ́lọ́ wọn kò so dirham. وتورث على كتاب الله تعالى nǹkan tá a ní ọ̀sán fẹ́mi yẹn tá a ní ọ̀sán fẹ́mi ọmọ tó paun bó wọn ṣe jogún tiẹ̀ náà wọn ò rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa pín ogún àwọn ẹni tó bá lẹ́tọ̀ọ́ sáti jogún ọmọ yẹn ni ó ṣe kíni àwọn ni ó jogún ní tí wọ́n bá san. tọ́ wala yarithu qatilul amdi min malin wala diyah ẹ̀ na'am ẹni tó máa ma pààyàn kò ní jogún kankan nínú. No owó tẹ́ni tó máa mọ̀ pa fi sílẹ̀ àbówó ẹ̀mí tó náà tọ̀sán lórí pípa tọ́pa ò ní jogún kankan torí ẹ̀ nígbà tí òun wò pé bàbá rẹ̀ lówó ọ̀pọ̀ òun wò pé bàbá rẹ̀ olówó ọ̀pọ̀ àmọ́ bàbá rẹ̀ ò tètè kú bàbá rẹ̀ ńkọ́ kò tètè kú ọwọ́ afẹ́ kán bàbá lójú pé gbogbo owó tí bàbá ọmọ aná yìí tọ́ba tẹ̀ ọ́ lọ́wọ́ wọ́n na ọmọ àyà ìsù ọwọ́ àtètè rán bàbá ọ̀ràn kéré máa ń jẹ́ fẹ́ẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ máa ṣe ń wo àwọn bàbá wọn nù bí wọ́n máa pé ewúrẹ́ ń wọ alápàtà àbí kókó bẹ́ẹ̀ ni wọ́n ń wo bàbá wọn pé pé bàbá yóò kú náà pé bàbá yóò kú náà ọmọ òfò tí ọ̀ wá sí lọ́kọ́ kó mójútó tiẹ̀ ọ̀rọ̀ àṣekú pa bàbá ń bàbá ọkàn sọ èkó ọ̀gẹ̀dẹ̀ lẹ̀ fún bàbá ní níbi tílẹ̀ tí tó ti rìn lórí símẹ́ǹtì bàbá tẹ báyìí bàbá fi pàkọ́ nalẹ̀ ni bàbá bá lọ ah dadi ooo. Oh so so sad kí ni sad àbí you are so happy kò ti rẹ́yìn bàbá bàbá ẹni tó bá máa ma pààyàn kò ní jẹ kankan torí àdìsí anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní laysa lil qatili shay kò sí nǹkan kan tá pààyàn jẹ yálà nínú ogún ẹni tó pa àbówó taràn tó ná ọ̀sán lórí pípa tó pa tí wọ́n bá ní wọn ò ní pa wọn àwọn yááfẹ́ pípa rẹ̀ kọ́ sàṣàn díyà ni kò ní jogún kankan ah kí lè bá àjogún náà ló ń ṣe ṣe bẹ́ẹ̀ rárá o laysa laka shay'un torí òfin ṣẹ̀ríà sọ pé ista'jalta shay'a qabla awanihi fa'uqubatuka al-hirman ọ̀kanjú ọ̀kanjú fẹ́ẹ́ gba nǹkan kásìkò rẹ̀ òtótó ẹ̀san rẹ̀ wá ní kò ní rí mu kò ní rí mu irú ètò ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ Israẹli nù gbàtí bàbá yẹn tó ń bẹ láyé tó lówó kò sí bímá ọmọ àbúrò rẹ̀ nìkan náà ló wà tí ó bàbá lọ́ọ́ kú. bàbá yìí tó kú kò kú bàbá yìí tó kú kò kú ọmọ àbúrò wa rí i pé bàbá eléyìí bá jẹ́ bá ń wòran kọ́ pé nírọ̀lẹ́ ayé rẹ̀ ni wọ́n á lọ bí màkà tí òní jẹ́ kéèyàn orógùn àwọn ẹja pa ó sì pa bàbá ń bàbá nù ọwọ́ awú ọ lọ sẹ́nu ọ̀nà ẹlòmíì òun náà ní tí wọ́n á pé ẹgbàá mi o ọ̀pá bàbá mi o bàbá mi o ó ní oṣù jẹ́kọ́ lómi ìlọ́pa wọ́n bẹ̀rẹ̀ sí ti mara wọn ìwọ náà lọ́pọ̀ ibo ti fẹ́ jogún ẹ̀ ti pẹ́ orí pé òkú wa Musa aleyhi salam ẹ bá a ṣe bókú lágbájá ni báyìí báyìí báyìí ẹni tí sì fẹ̀sùn rẹ̀ kàn ní òun náà lẹ́lòmíì ni wọ́n sọ pé inna Allaha ya'murukum an ẹ̀ kí náà ní kí ọ̀sọ̀ fún wa pé olótún bí ọ̀rọ̀ màálù mi ẹ̀ kó àwọn tí wọ́n wọ́n rúùd àní ká máa ta lọ pààyàn onímàálù ọ̀fẹ́ máa fi àṣẹfẹ̀ ni oníkọ́lá a'udhu billahi an akuna minal jahili wọ́n sáàdì ọlọ́ èmi ò sọ̀kan nínú àwọn aláìmọ̀kan tí màsíkọ́ àwọn aláwàdà aláìmọ̀kan ni wọ́n wọ́n bá gbàwé ẹ̀rí kíwé ẹ̀rí. alukurani ló sọ bẹ́ẹ̀ wọn á jẹ kó aláìmọ̀kan ni wọn jókòó tì lójúmọ́ ti ń ronú ni ń wò lálẹ́ nínú sẹsẹ àwọn aláìmọ̀kan òun wò ìgbà tó ti sọ pé ẹni tó pààyàn ní kankan bẹ́ẹ̀ náà ni لا يحجب أحدا نقصانا ولا حرمانا kò tún lágbára láti dí lọ́nà láti jogun kódà kò tiẹ̀ lágbára láti dín téèyàn kù rò pé wa wujuduhu kala tí nígbà tọkàn náà àwọn ọmọ rẹ̀ pa àwọn ọmọ rẹ̀ sì jẹ́ mẹ́ta ó tún fi ìyàwó lẹ̀. sẹ́yìn kéèyàwó yẹn no ó fi ìyá rẹ̀ lẹ̀ sáyé ó fi ìyá rẹ̀ lẹ̀ sáyé ó fi ìyàwó lẹ̀ ọmọ méjì ló bí ọ̀kan náà ọmọ méjèèjì ló pa lábẹ́ òfin ọlọ́run ìyàwó yẹn ìdákanu mẹ́jọ ni ó gbà torí kó sì kọ ọmọ kan àmọ́ ìyá ìdákanu mẹ́fà ló wọ́n gbà torí kó ọmọ kan ló fi lẹ̀ lọ àbí òye wa yàní àwọn ọmọ ẹ̀yà rẹ̀ àbí ká pé ẹni tó fi sílẹ̀ ọmọ ìyá ni ọmọ ìyá rẹ̀ lọ́pa ọmọ ìyá méjì ló fi sílẹ̀ lọ ìyàwó gbàdá kan nínú mẹ́rin ìyá yọgbàdá kan nínú mẹ́fà nítorí kọ́ ọmọ ìyá kan lọ́pàpà nítorí kọ́ ọmọ ìyá kejì gbígbà tí ò sí ni. ọmọ ìyá sẹ́kù òun lòun gbogbo owó lọ. torí ẹ̀ mọ́ pààyàn ọ̀pọ̀lọpọ̀ àníyàn ọ̀dà nǹkan táwọn èèyàn kàn fi ń lé rẹ́rìn síra wọn nínú ìgbésí ayé ó ní pa àláǹfààní láti rí ntí bẹ́ẹ̀nù kálukú tó ti bínú ṣe fẹ́lẹ́ tó a lè rínú rẹ̀ wọn náà lè rínú wa ìdí táwọn èèyàn fi ń rẹ́rìn síra wọn wà ilà tọ́lọ́n bá ń fi ti ń bẹ́nu kálukú hàn ra wọn ni à àwọn èèyàn tí wọ́n para wọn pọ̀ láàyè àna ọlọ́run ti pọ̀ jù kò jẹ́ àmà ti ń bẹ́nu oníkálukú àmọ́nú àṣebi àmọ́ pọ̀lọpọ̀ ní ìsìn ń wù ọ́ bí kò kú ni tó ti kí tó bá kú káti ẹ̀ pé kèso ìwọ òun lọ́pàá tẹ́lẹ̀ náà kò ní jogún rẹ̀ láti bó síbo. Si torí kò sí tọ́kọ abádéró àti sẹ̀lẹ̀ àpọ̀ kí wọ́n á lòun retí kó kú sí séwò òjòògùn rẹ̀ ni tontorí ẹ̀ báwọn èèyàn ṣe máa ń ronú ṣètọ́ni ti ráàyè púpọ̀ lọ́dọ̀ wọn ẹni tó bá pààyàn kò ní jogún kankan ojú yọ láwọn àwùjọ tiwa lónìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ṣekú pa bàbá tó bí wọn gan ẹlòmíì ọ̀nà tí wọ́n fi ṣekú pa òní pé bàbá ń bùkátà tọ́jú wọn ní tọ́jú ẹ̀ owó rẹ̀ náà wọ́n fi tọ́jú ẹ̀ wọn ní tọ́jú ẹ̀ ó bùkátà oúnjẹ tó dáa wọn ò ní fún un yọmọ asaare wọn ni ẹfi bàbá alẹjàre tó yẹ kó kú ti pẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ wọn ti kú ẹ <laughs> ó ti yẹ kó kú ti pẹ́ gbogbo ọ̀rẹ́ wọn ti kú ẹgbẹ́ àwọn ọmọ rere ni ẹ subhanallah sọ̀rọ̀ tó bá ṣe kú pa ẹnìkan kò ní jogún rẹ o kò jọ yọ o. bọ́t pẹ̀lú mẹ́jẹ̀mú kọjá pọ́ máa ma ṣe kú pa ni. ṣùgbọ́n qatilul khata'i yarithu minal mali duna ad-diya kẹ́ bá ṣe sọ ẹni tó ṣe é sì pààyàn yóò jẹ nínú ogún ẹni tó kú yùn àmọ́ kò ní jẹ nínú ad torí àti sọ fún wọn ni kò lè jẹ́ kó náà sábàbí tí wọ́n fi san díyà kó sì tún ṣe kí ni kó sàǹfààní bẹ́ẹ̀. وفي جنين الأمة من سيدها ما في جنين الحرة ọmọ tá a ní wọ́n ṣekú pa nínú ìyá rẹ̀ tá a ní ìyá náà jọmọlúàbí tani àjọ ọmọlúwàbí mùsùlùmánì àbí bàkàtàbíà ọkọ rẹ̀ jẹ́ mùsùlùmí àbóǹjẹ ẹrú òun la sọ pé wọ́n san ẹrú lówó tanràn fún pípa tí wọ́n bá ṣe kópa ẹrúkùnrin àbí ẹrúbìnrin àti níkọjú òyìnbó àbí dúdú tí wọ́n bá ti wá rẹrú àni wọ́n san khamsuna dinar àádọ́ta dinar ọ̀dà. Oh, tó bá jẹ́ pé ẹrú tó wá lóyún nú tí wọ́n bóyún jẹ́ máa nú tí wọ́n pọ̀ máa máa nú òun jẹ́rú obìnrin tó lóyún jẹ́rú kí ni wọ́n san lórí ọmọ tiẹ̀ tí wọ́n bá ṣe kú pa á wọ́n ní tó bá jẹ́ pé olówó rẹ̀ ló lóyún fún ẹrú yẹn olówó tiẹ̀ ló lóyún fún irun tí wọ́n san lórí ọmọ ẹrú lórí ọmọ obìnrin tí kì í ṣẹrú iná ni wọ́n san lórí ọmọ ẹrú eléyìí nítorí pé a sọ yìí pé kullu untha kullu waladi untha bimathabati ummihi illa ummul walad gbogbo ọmọ ipò ìyá rẹ̀ ní ọmọ wà tí ìyá bá jómìnira ọmọ jómìnira tí ìyá bá jẹrú ọmọ jẹrú àyàfi ummul ẹrúbìnrin tó jẹ́ pé ọ̀gá rẹ̀ olówó rẹ̀ ló fún lóyún tó ń bá bímọ ńkọ́ àwọn ọmọ rẹ̀ ó jẹ́ òmìnira torí pé kò lè bímọ fọ́gà rẹ̀ káwọn ọmọ tún á jẹ́rù ọ̀gá rẹ̀ tọ torí ẹ̀ tó bá jẹ́ pé ẹrú yẹn ọ̀gá tiẹ̀ ló ń lóyún fún ẹnìkan wá ṣe sábàbí tóyún fi jábọ́ lára rẹ̀ irú tí wọ́n san níbi oyún obìnrin tọ́jọ́ mọ́lúàbí iná ni wọ́n san níbi oyún eléyìí náà ìyẹn ẹrúkùnrin àbí ẹrúbìnrin àbí kí wọ́n san kí wọ́n san kí ni àádọ́ta dinar. وقاتل الخ أوكي. وإن كان من غيره ففيه عشر قيمتها تبا جايكو يا لوميني obìnrin yìí bá lóyún fún ẹrú ajẹ́pẹ́ ìdákan nínú mẹ́wàá iye tí wọ́n lè ta obìnrin yìí iná lẹ́ni tí ó ṣe sábàbí tóyún fi bọ́ lára rẹ̀ ọ̀sán. ẹrú lèèyàn pa ẹrú lèèyàn pa ọ̀sánwó rẹ̀ iye tí ẹrú bá jẹ́ wàá san. bàálẹ̀ gàmá balaga iye kí ó lè jẹ́ torí pé owó ẹrú ń gbà mí ó lè wọ́n ju owó díyà lọ ó lè wọ́n ju ọgọ́rùn-ún ràkúnmí lọ iyekíye ọba jẹ́ wàá san torí ọlọlọ pa torí ẹ̀ má ṣe kú pààyàn o má pé pé ẹ̀ńgbà tó ti jẹ́ ẹrú ni òwò akọrin pé kọ́ pa náà ni ẹ́. torí ẹ̀. tó bá jẹ́ pé ẹ dáná pa ni wọ́n lọ dènà dé lọ́nà ni wọ́n fi pa ẹrú yẹn àbí wọ́n yọ pa ni gbogbo eléyìí ọ̀rọ̀ pé ẹ̀sán yìí rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ á pa ẹ̀yin náà nítorí pé innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'una fil ardi fasada an yuqtalu wọ́n pa yín ni wọ́n ti wọ́n kẹ́ ẹbẹ́ ru ni ẹ lọ dénádé kẹ́ lupa sá ní gbóngbó lórí gbogbo wọn wọ́n pa. wa tuqtalul jama'atu bil wahid fil hirabati wal tí àwọn èèyàn púpọ̀ bá ṣekú pé èèyàn kan gbogbo wọn lápá o bóyá wọ́n dènà dèni wọ́n dáná ni wọ́n fi pa gbogbo wọn lápá àbí wọ́n ti ẹ̀yọ́ mu wọ́n yọ́ pa ni gbogbo wọn lápá kálukú sinmi bó lẹ́sẹ̀ apá yẹn kíkọ́ torí yẹn kan bó lè yẹn náà ṣe pétépèrò pọ̀ pa yẹn kan so eléyìí jẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀ o. wa in waliyal qatla ba'duhum kó ṣe wípé àwọn yòókù jọ dá ète papọ̀ ní pápá amẹ́nitọ́ pa èèyàn kan náà ni wa èèyàn mẹ́wàá ni náà kò lè yẹ oní náà ní èèyàn kan wá ní èdè ń ha lórí ibùjú nu wa ọlọ́ àgbàdá pépé ó ti pa sàn kéèyàn gbogbo wọn pátá la pa sẹ́wọ̀n kó náà tọ́ bá ti gan tọ́ bá ti gan mú yóò ní ẹ̀sùn jẹ́jẹ́ o àwọn pọ̀ o àwọn pọ̀ ń bẹ́ o ọ̀yà máa mú àǹsólè wọn lọ́kọ̀ọ̀kan wọn kàn pé ọ lẹ́nu ọ̀nà sẹ́wọ̀n lágbájá pé ó ní ọ iṣẹ́ kan wọn náà ká wá fi lọ àti jáde ẹjẹ mẹ́wù kò ní ìdíkọ mẹ́wù <laughs> kò ní ìdíkọ mẹ́wù torí kó o lè léyà àfẹ́ kó fọ ọrùn wọn rà gbani tí wọ́n jẹ́ bó ṣe jẹ́ mẹ́ o bí tá a dùn ún níbi katharatul qatl kílẹ̀ yẹn ṣe láti fi ṣe ìtaràn ẹni tó pààyàn ẹ̀ṣẹ̀ oríṣìí méjì ló ó sẹ́yìn ó tún ṣẹ̀ lọ ògbé dáńtí ń káàbọ̀ yìí bí ó ṣe tán ràn tèèyàn ni náà bá pọ̀ nítorí pé ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ tó sẹyìn nù tó o bá sọ díyà ẹ̀ṣẹ̀ tó sẹyìn nù ó wá kó ẹ̀ṣẹ̀ tó sẹ lọ ẹni tó lọ ọbẹ ọpẹ kọ ọbẹ ọpa tó o wá ṣe kàfàrà ìtaràn kí ni wọn máa fi ṣe taràn ibẹ̀ láti bẹ̀rẹ̀ tó bá di gbàmí ọlọ́run bá kọ́sàánù akọ́kọ́ àmàṣe kọ́ràn wá lọ́wọ́ lórí àti máa ṣe tọ́ da. ilé wa jìnnà sí ti ọ̀dà kó sànù wa ní kọ̀kọ̀ àti ní gbangba subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu Ah, so gbọ́rọ̀ àwọn kálọ̀ mi a béèrè o. tọ́lá àwọn béèrè tí ò ní ìtumọ̀ àwọ̀ ọ̀fẹ́ àwọn olè lọ rọ́ọ̀bù lẹ́kan àwọn kí náà fẹ́ fi sí náà àlẹ́ kò sí. wọ́n lè yàn kọ́lé lọ́wọ́ ilé wa wó pa àwọn òṣìṣẹ́ báwọn èèyàn tó wà ń tòsí wọn á ní tó fà á ni pé àwọn èròjà tí wọ́n lò láti fi kọ́lé òun ò dáa tó bí búlọ́ọ̀kù tó ṣe pé ẹ̀yẹ kí wọ́n máa bọ yogójì àbí márùnlélógójì àbá àti àbá àdọ́ta hmm, àbá àdọ́ta wọn á ní kí wọ́n máa yọ àádọ́rin àbá àdọ́rùn-ún sìmẹ́ǹtì wa tó gidi pẹ̀ ẹni ẹ máa mọ ńgbà a bá rẹ yọ lágbára ọlọ́run akádàrà kíkún tó rẹ ló ti wó ọwọ́ awó pa àwọn èèyàn wọn á ní sẹ́lẹ̀yìn náà wọ abẹ́ pé ẹni tí ń bá ní gbẹ́ kànga tí kànga bá yàbò eléyìí kú gbénu o rárá o kọ̀ wá bẹ́ẹ̀ rẹ̀ àmọ́ wọ́n wá di dáadáa ó lè jẹ́ bàbá onílé ni wọ́n mú ó sì lè jẹ́ kọ́ngílá tán gbéṣẹ́ fún wọn mú ó sì lè jẹ́ pé ẹnjìníà àti kọ́ngílá náà gbéṣẹ́ fún ni wọ́n mú ẹni tí ó bá ṣe jàǹbá nu wọn ibi tó bá pàṣẹ kún ó ṣe jàǹbá ò ní wọ́n mú ó sì lè jẹ́ pé àwọn bíríkìlìyà gangan fúnra wọn ni ó ń jàǹbá ẹni tó bá ṣàjẹpọ̀ ló ṣe jàǹbá ni wọ́n rà gbà náà. ẹyọkan náà ni ẹyọkan náà wọn làwọn ẹni tí ń wa kùsà ilẹ̀ bá síbò mẹ́lẹ̀ tọpa wọn sábẹ́ rẹ̀ sáwọn lè ṣàdúrà àbísáwọn lè ṣe sọ̀látùl jánásà ránṣẹ́ sí i nígbà tó yẹ pé wọn ò lè yọ wọn dáadáa ọ̀ràn àyàn lọ́jẹ́ lórí àwọn mùsùlùmí kí wọ́n ṣe sọ̀látùl jánásà ránṣẹ́ sí wọn lára nítorí pé mùsùlùmí ni wọ́n mùsùlùmí kú máa tí wọ́n bá sin tí wọ́n ṣe sọ láti sí lára tí ó sì rọrùn fún wa láti gbé jáde káwẹ̀ kábà sọ gbẹ̀yìn sí lára káfi ṣe sọ láti sí lára èyí tó rọrùn fún wa láti ṣe àní pàtì òun náà ní ká ṣe sọ láti ránṣẹ́ sí láàbíkíbi tó bá wà náà. tó bí ma tó bí àwọn ọmọbìnrin tó wá bí ọmọkùnrin kan tó ń là wọn tó àwọn ọmọbìnrin wa lọ bá òbí wọn pé kọ́ran àwọn lọ́wọ́ kó fún àwọn lówó táwọn máa fi ṣòwò tó wá kó tabua ó kó lé àwọn ọmọbìnrin lọ́wọ́ lọ́kọ̀ọ̀kan wọn pé kí wọ́n lọ́ọ́ máa fi ṣòwò. So ọmọkùnrin náà wá ké èyí ti rí bàá mi bí bá a la bọ́ mọ́ èyí ṣe tẹ̀ ń kó fáwọn ọmọbìnrin tẹ̀ fẹ́ mi náà lówó tẹ̀mí náà fi ṣòwò lọ́wọ́ ni à gbogbo àwọn elétò ńkọ́ jọta ló ń kọ́ fún ìwọ ló ní gbogbo ẹ̀ ọmọbìnrin ò ní nǹkan kan tí wọ́n gbà lẹ́yìn ikú tèmi o tí wọ́n wọ́n ti ń gbà yìí o kí ni kọ́ ọmọkùnrin ó ṣe àti kí ṣe bàbá ń sọ. So bàbá àwọn rí sọ ó ń sọkú sọ bàbá yẹn kọ máa ti ń sọ bàbá yẹn máa ti ń sọ because lábẹ́ òfin ọlọ́run ọmọkùnrin ò jogún bẹ́ẹ̀ lọmọbìnrin ò jogún ọlọ́run bá kàn sí lófin pé ìdajì tí wọ́n bá fún ọmọkùnrin à ìdajì tí wọ́n bá fún ọmọkùnrin lóbìnrin ọgbà ṣùgbọ́n kò síbi kankan tọ́lọ̀ tí ní kẹfẹ́ tó àwọn obìnrin dùn wọn. tẹ́ ẹ bá bọ́ àwọn ọmọ yín ní kankan lójú ayé yín kò lè kọ́ dínà kún ọjọ́gún tọ́lọ̀ wọn bá ní wọ́n jẹ lẹ́yìn ikú yín. ẹ gbọ́dọ̀ fún wọn lẹ́tọ̀ọ́ wọn. bẹ́ẹ̀ ṣe mú ọmọ kan ẹ mú ọmọ míì náà lẹ́bùn tiẹ̀ láyé ń bì torí ká ẹ má bàa jẹ́ alábòsí. gẹ́gẹ́ bó ti ṣe wá nínú àdéhìí anabi sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ an-Nu'man ibn Bashir tóní bàbá òun Bashir ó gbọ́n lẹ́bùn àwọn á ṣe àlàyé rẹ̀ fún ìyá òun ìyá òun á sọ pé à kẹ́bùn yìí ó tó jẹ́bùn tí ọkàn tó wọ́n balẹ̀ sí o ẹ̀fi tó anabi sallallahu alayhi wa létí wọ́n sì ṣàlàyé fún anabi sallallahu alayhi wa kọ́ ọ́ máa mi mo bùn lẹ́rù kan. aha anabi ani akulu waladika acqaitahu o, hada tí gbogbo àwọn tó bí lo fún ro eléyìí ni rárára o eléyìí nìkan ni a ah, ẹwẹ́ lómi ìta jẹ́rìí àbòsí torí rẹ̀ bó ṣe fáwọn ọmọbìnrin lówó kó fáwọn ọmọkùnrin náà ọ̀rọ̀ ogún òṣogún gbogbo wọn pátá ní ojogún rẹ̀ ilé tó kọ́ lẹ́ta gbogbo àwọn ọmọ rẹ ni. nítorí ọmọ yẹn ó fi yé wọn àná pé gbogbo àwọn ọmọ yẹn lónìí àtàwọn ọmọbìnrin àtàwọn ọmọkùnrin náà ni. ká sọ̀rọ̀ afábòsì ọ̀pọ̀lọpọ̀ aláìmọ̀kan ni wọn wọn ò ríran òórùn sì tún yọ tipẹ́. àwọn ọmọ yẹn lérò pé ní táwọn bá ti kọ́lẹ̀ táwọn wíìl iná ni wọ́n gbọ́dọ̀ fi ṣiṣẹ́ lẹ́yìn ikú àwọn. ìdí ni òbí jẹ́ pẹ́lú mi yọ takò fi ọlọ́run ọba yànyànyànyà ni ọlọ́kọ̀ àkọọ́lẹ̀ pé tó bá kú ọmọ rẹ kùnrin kínní àtọmọ rẹ kùnrin kejì àwọn ni kò jogún lé báyìí ọmọkùnrin kẹta àtẹkẹrin àwọn ilé olówó iyebíye onílù ńlá àwọn ni kò jogún lé báyìí àmọ́ àwọn ọmọbìnrin àwọn wa pọ̀ lọ ó wá ní ilé kẹta kó fọ́kọ̀ọ̀kan nu ẹ̀ yàrá mẹ́ta mẹ́ta nu ẹ̀ subhanallah nígbà tá à ń pinlẹ̀ alájà mẹ́ta fọkùnrin méjì níbi tí ilé ti wọ́n bàjẹ́ òun á ní kí wọ́n fọ́ ọmọbìnrin kọ̀ọ̀kan yàrá mẹ́ta mẹ́ta. àwọn máa ń rò sádùá ní káwọn máa ṣe fún bàbá yìí ni àbí ẹsìn wọn kéde ẹ̀bá sádùá ó súnmọ́ ká ẹ ṣépè ókè ẹ ṣépè ẹ kàn dákẹ́ ni ẹ̀sìn sádùá sọ́dà èpè ọyẹ́ bàbá yìí dídákẹ́ àdúrà náà kọ́ kọ́ yẹyin tó ń torí ẹ̀ àwọn bàbá bàbá kún ké sára o bẹ́ẹ̀ làwọn màmá màmá ẹ má sáàbò sí ọ àwọn ọmọ yín àwọn ọmọ yín ni lẹ́yìn náà tá à ń bí ọ̀kọ́kọ́ ọmọ pín ogún o ọlọ́run ti pín wọ́n sá ti máa lọ ibi tó ń lọ kọ́ ọ lọ bá ṣẹ́ tó gbélé ayé ṣe àwọn ẹni tó máa ń pòfin ṣẹ̀rí ọmọ bá àwọn ọmọ yín pín nígbà tí ìwọ bá lọ tán ṣùgbọ́n tó bá a lọ́kàn jẹ́ kú má tún ni pé nígbà míì téèyàn bá kú táwọn ọmọ kan ti wá gbẹ́sìn yìí àwọn agbètò àwọn olùmọ̀lọ́pẹ́ kí wọ́n bá wọn pín dúkìá yìí bọ́lọ̀ ti ṣe wí lábàárí táwọn kan nínú àwọn ìyàwó ẹni tó kù táwọn fà kíkọrí pé ìdígi làlájì ni wọ́n fi pín dúkìá wọn ẹni tí ọba sì gbà bẹ́ẹ̀ níjọba jọ gbà làwọn jọ fún ṣẹ̀rí àkọ́ ṣẹ̀rí àní ẹ wò kán bẹ́ẹ̀ bá ọ̀n sọ pé òfin Islam kọ́ òfin Islam ní ṣé òfin ẹbọ lọ́wọ́ sí ọ̀rẹ́ láì olódò burúkú aláìmọ̀kan náà. ń sọ pé kò sákọọ́lẹ̀ fún pé dáàdi yín gba owó olówó mm. pé gbogbo owó tí dáàdi yín fi sílẹ̀ dáàdi yín náà ló ní. ẹ ẹ náà tẹ̀ ní yẹn náà kò tẹ̀ ní àkọọ́lẹ̀ wà pé mi torí mi ṣẹlẹ̀ tí wọ́n ti gbàdúrà sí ti so àbọ̀ táwọn fámìlì ìtọ́jẹ́ tí wọ́n ti rọ́dà àwọn ní àwọn ọ̀nà fàánù tó ń tọ́lẹ̀ fàánù ni pé wọn ò súnmọ́ bàbá kò tẹ̀ ní súnmọ́ wọn látàrí ìkọ́jà bí àwọn ìyá so asáfàáfà nígbà fún ogun

tí ó sì lágbára tí ẹni máa ń fẹ́ sáré yẹn pé bàbá ìlú tí mo ríro o mọ̀ fún ọkọ yẹn tó ń fi àpé kọ́mọ̀ jẹ́ kí owó àtẹ̀pà kàkàrà sọ. alhamdulilayi èèyàn ṣe láìsí kò ṣáájú kó tó di kó ṣe láìsí ó ti ṣèrànlọ́wọ́ bẹ́ẹ̀ nìkan gba owó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ wọ́n á ń bá àwọn ọmọ onítọ̀ mójútó owó fẹ̀yìntì yẹn torí pé àwọn ọmọ kéré wọ́n bá jẹ́ kí wọ́n kó lé wọn lọ́wọ́ wọ́n sì báṣubàṣu orí eléyìí ni wọ́n wà lọ́lọ́jọ́ dé fún ẹni tó bá wọn gba owó fẹ̀yìntì yẹn tí wọ́n sì bá wọn tọ́jú ẹ̀ pàtọ́lọ́jọ́ dé àwọn tí ó jogún tiwọn náà àwọn bá ní àwọn ọmọ pé bàbá àwọn bẹ́ẹ̀ nìkan gbowó kankan gbogbo owó táwọn bá ní àkàtà bàbá àwọn bàbá àwọn lónìí ẹni tó bá ń pè bàbá àwọn bò ń gbowó kan oníkọ́ wa ṣàlàyé ẹnu ẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ bàbá sì mọ̀ pé owó lówó ń bẹnu owó yìí tí bàbá ń bá wọn mójútó ṣùgbọ́n àwọn yòókù wọn kọ̀ jálẹ̀ pé kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àwọn ọ̀lẹ́nìkan fún lówó ń ta wọn tó wá ṣe bẹ́ẹ̀ tó máa pín owó olówó má ti bàbá owó olówó tó wá pín má ti bàbá yìí nígbà tán láwọn ò ní àlàyé kankan gbọ́ lẹ́nu anybody ń tà wọ́n sọ́wọ́ ayẹ téèyàn bá ń wá láàfin àfọkù téèyàn nù sáré kí ni téèyàn lè ṣe téèyàn lè ṣe ni pé kéèyàn jẹ́ kí àwọn yòókù èèyàn mọ̀ wípé ìbẹ̀rù ọlọ́run bá ṣe pàtàkì àti pé nítorí èèyàn tó ojú ọlọ́run bá tó bẹ́ẹ̀ sì níbi tí bàbá lọ gbogbo aná la lọ bẹ̀ tàbá sọ òdodo lónìí àkù tàbá sì parọ́ àkù tàbá gbantá wígbọ́ àkù tàbá sì gbantá àmọ̀pọ̀ ṣẹlẹ̀ tàbá gbàgbọ́ àtùnkù ṣùgbọ́n ẹja jẹ́ ọmọ bó tilẹ̀ jẹ́ pápá kan ni wọ́n ti kúrò nínú ẹ̀sìn Islam tiwọn ẹja jẹ́ oyé wa o nínú òfin Ọlọ́run ọba tiwa o ẹ̀mí olùgbàgbọ́ òdodo mùsùlùmí tó kú anábì sallallahu alaihi wasallam ni kò ní nísinmi lópin ìgbà tó bá kú pẹ̀lú gbèsè lọ́rùn títí tí wọ́n fi san gbèsè yìí torí kí bàbá tiwọn lè bá a nísinmi ẹja bẹ̀rù ọlọ́run owó olówó ẹja kó fún wọn o bàbá kúkú ti kú ogún gan-an aslan ṣe béèrè ni èrè nífẹ̀ẹ́ ni tó jogún a máa sowó tiẹ̀ níbo iṣẹ́ ò ní wọ́n ṣe tó fi tó fi lẹ́tọ̀ sí èrè ni ọlọ́run darí rẹ̀ sí ọ ó láti wá wo wọ́n ma nígbà tó ṣe pẹ́tọ̀ ẹlẹ́tọ̀ ńbẹ́ńbẹ́ tàbá wíbẹ̀ tọ́lọ́ máa ní kí wọ́n gbọ́ kí wọ́n gbà alihamudulilayi awíbẹ̀ wọn ò gbọ́ wọn ò sì gbà so àwa tá a mọ̀ pé ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ tá a sì ń fẹ́ sinmi fún bàbá wa iṣẹ́ wa di púpọ̀ nù asàlàyé fáwọn tó lówó pé bó ṣe ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ni ìyànjú tá a sì gbà ni. so ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ bàbá tó ṣaláìsí tá à ń sìn fẹ́ sinmi fún bàbá tiwa látàrí pa àmà pé nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ iye tó wọ yín jẹ́nì títí bàbá fi kú so èmi ṣàdéhùn pé màá sanwó yẹn padà èsè torí pé mo jẹ́ yín o àmọ́ torí pé mo ń fẹ́ sinmi fún bàbá mi títí ìgbà wo títí ọdún wo lẹ lè lọ́mi lára tí n fi sanwó yìí wọn aláwọn lọ́yàn lára fọdún kan ọdún méjì ọdún mẹ́wàá àwọn ò tiẹ̀ fìgbà kan sí ọlá abẹ́ tiẹ̀ sí wàá sòdodo fáwọn yìí ìjọ tọrọ ìjọ sísì bọ́lọ̀mbà ṣe bòyìn láṣìírí ẹ̀ máa mú wa látijọ́ tẹ bá ti láníyàn pẹ́ síbẹ̀ bàbá yẹn bẹ̀rẹ̀ sí ní nísìmí nù sàárè gba pé èèyàn ti dàníyàn kó wọn bá san èyí sì dàníyàn kó wọn san gbèsè àfi lọ́wọ́ bá yẹn san tó èyàn gbọ́dọ̀ wá hesitate kéèyàn tún ní èmi náà ọ̀sán nkúkú àhàó bàbá wa máa ní bàbá wa ní so bẹ́ẹ̀ bá ṣe fún bàbá rẹ̀ ọlọ́wọ́ darí ẹni tí ó sànù tèèyàn náà nígbà أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك